You are the custom officer. Okay. What's your name? Isaac. Okay. My ID card dey go dey go dey go. Just go. Just go. So eh, ò ara ò ní tọ́lé alára o a tún ti gbé mi ìdè gẹ́gẹ́ bí ìṣe tiwa èyí tí mo wá gbédè yìí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú tó ń ṣẹlẹ̀ láwọn agbègbè àti láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ni bó bá ti ya yín àròyé ẹnu tèmi kọ́ lẹ fẹ́ gbọ́ ẹ já lọ gbọ́rọ̀ lẹ́nu àwọn tó ní ìṣẹ̀lẹ̀ yìí bàbá wa padà dé ká tẹ̀síwájú lórí ètò ó ti yá. Yes, yes. Mona, follow you direct. Wait, you are, Mona, wait. Bro, you are the custom officer. Yes. Okay, what's your name? Isaac. Odu. Okay. My ID card, they go, they go, they go. Just they go. Just they go. They are safe. Okay. But, uh, sir. See the this thing see my you see okay is there anybody. tó ẹ mà káàbọ̀ o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nínú ilé tẹ̀ ń gbádùn àwọn ètò wa ó dẹ̀ dá mi lójú pé òyì hmm, tẹ́ ẹ wò yìí ẹ ti rí kókó gbámúnú ẹ̀ ẹ má jẹ́ kí n ṣe wàhálà jù nítorí pé èmi mọ̀ ìpẹ́ yẹn ọlọ́gbọ́n olóye gbajúmọ̀ èèyàn lẹ́yìn tẹ̀ wá létẹ̀ wọ àwọn ètò wa ẹ ṣáà má bá wa ṣàsọwọ́ bá a ṣe mú wa fún yín lẹ́lẹ́yẹ̀yọ̀ títí wá dìgbà míì táwọn ìjọba àfojúrinjú lórí ìkànnì Wo TV pẹ̀lú àkọ́tún ètò gbàǹkangbì míì ẹ ti mọ̀ mí kí n má wulẹ̀ dárúkọ ara mi mọ́ èmi ń lọ mò ń padà bọ̀ ẹ̀yin náà ẹ má kó lórí ìkànnì Wo TV àmọ́ ẹ má bá mi like ẹ máa share àkẹ́dẹ̀ máa subscribe títí wá dìgbà yẹn ń kọ́ ire o.